أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله مبارك السلام عليكم ورحمة الله وبركاته adáwọ́pẹ́ fún ọlọ́run ọlọ́run ọba tí ó tún jẹ́ káwà lálàáfíà láàárọ̀ tèmi a dúpẹ́ fún ọlọ́run bí ẹ̀dá bá ronú dáadáa wọ́n mọ̀ pé ó yẹ kóun ó dúpẹ́ ẹ̀rí béèyàn bá ní mọ́tò àbó ní machine tí mọ́tò bá nídìí kéèyàn ra epo sí i kéèyàn bá rí epo sí i kò ní lọ tó bá nídìí kéèyàn rọ áìlì síbi ẹ́ńjìn béèyàn bá wà lágbára yóò nà ókè bí bá ní tí bá jò síbẹ̀ béèyàn bá ti fẹ́ èèyàn ò ní lè fi rìn bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ jàmá nígbà táwa jí láàárọ̀ yìí báyìí ẹ dákun níbo ni àwa ti lọ ra epo sí mọ́tò wa kó tó máa rìn níbo la ti lọ rọ ọ́ìlì sí tí òfin ní jónọ́ọ̀kì fọganáísà wo ló bá wa fẹ́ táyà wa tá a fi rìn débi yìí ọlọ́run yìí náà ló ti yẹn ni ti ń ṣe gbogbo ẹ̀ táàmù ìgbà ti ń ṣe eléyìí náà tó lọ́pẹ́ fún wa ohun tá a nídìí ẹnu wà tílẹ̀ máyì ọlọ́run ọmọ ìgbà tẹ́nì kọ̀ọ̀kan wá ti mí ọlọ́run ọmọ ìgbà tẹ́nì kọ̀ọ̀kan wá ti mí lẹ́nu ìgbà tá a jí láàárọ̀ bọ́bá ní kò jùkúlẹ̀ kọ́ pọ̀ mọ́ sí i ó rí i pé yóò gbọ́ lásìkò tí ó pọ̀ lórúkọ aṣọ fúnra wọn jò ní pé bó ṣe máa ń mí tó máa dún díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yẹn kọ́ tẹ́lẹ̀ bá kíyèsí ẹni pé a máa dún díẹ̀ díẹ̀ kọ́ nígbà a àwọn àgbo ń ṣiṣẹ́ gbogbo àlùkò kíyèsí rẹ̀ àyẹ̀kọ́ ni ó kéré yányá yóò sì láàrin a minute lásán yóò sì dún dúndún yẹn ní nǹkan bíi seventy three seventy two seventy three ní ti ń dún báwo yẹ sẹ́jú tó ti lù lẹ́nu gbàtílẹ̀ tì mọ́ ọlọ́run gbàtẹ́lẹ̀ mi ti jì. ẹ wò pé ọlọ́run ọba àlekè ọlá tó ròyìn ara rẹ̀ wípé ní ó wà fi ṣáàn gbogbo ìgbà ni ó bísì láti mọ ilé bísì lórí iṣẹ́ lórí iṣẹ́ àwọn ẹ̀dá ẹ̀ tó dá ẹ̀dá èèyàn làwa tá à ń sọ̀rọ̀ ìta à tiwa ẹ̀ àwa mẹ́ta ẹ̀ mọ iye àwọn ẹ̀dá mi náà ẹ̀dá tàlìjàn ló ni abẹ́rùn ẹ̀dá ti tàwọn màláíkà abẹ́rùn ẹ̀dá ẹranko ṣẹ́ranko orí ọ̀dàn ni abẹ́ranko nú omi àbáwọn nǹkan táwọn náà tún gbénú atẹ́gùn táwọn ò lè fojú rí ọlọ́run ọba adúpẹ́ lórí àlámọ̀rí wa o pàápàá jùlọ bá a ti ń lò sẹ̀mí ayé wa àwa dúpẹ́ bí bá a ti ń lò sẹ̀mí ayé wa kájí láàárọ̀ ká sin lọ́hùn hmm? àwa ní sin lọ́hùn táká o pé kí n la fẹ́ fi nájú kọ́ wa jẹ pé club làálọ̀ fi nájú ọlọ́run ò jó sí ìrònú ìgbésí ayé wa ìwádìí fún gbà tí ara wa ti bá ka pé ah bára ṣe rí ìwà yìí lẹ́sìn kéèyàn wá rí gúdà tó tutù àwọn kan bẹ́ẹ̀ ṣe ń lòsẹ̀mí ayé wọn nìyẹn ah òòrùn tó mú yìí kéèyàn rí gúdà tó tutù lọ́dà báyìí bóyì sí ròhùn bẹ́ẹ̀ náà ṣètọ́ nira ó ti gbàgbé ya akẹ́ni tó fi máa ń mú ni lọ́wọ́ kan náà ló kì mọ́tò mọ́lẹ̀ ńlọbẹ̀ ni ah ẹ̀gbọ́n sí kẹ́síkẹ́síkẹ́síkẹ́ òòrùn yín mú kéèyàn da gúdà tutù sórí lọ́dà báyìí subhanallah táwa bá fìrí àti mú nǹkan ayàwá tíì tó tutù àmù ni àbí ká wá kùnrin tó tutù ká mu àbí ká wá sóbò tó tutù ẹ wá dúró àǹkà tá à ń kà yẹn ọtí lọ́nà ni a máa mu a ní kùnrin tó tutù tá a lè mu a ní sóbò tó tutù tá a lè mu a ní bó ṣe mọ́ọ̀tì tutù gan ọ lè mu kọ́tún wá rí wàrà náà wàrà náà tó ń bẹ yóò tún lè mu tó wà àǹkà tí ó sara lóore nu ṣùgbọ́n eléyìí nì yóò tún kó nira bára ni ọlọ́run àmọ̀dúpẹ́ o ọlọ́run àmọ̀dúpẹ́ o tó bá ní ká má ṣe nǹkan kan tó jẹ́ aburú yóò wá kó ẹgbẹ̀rún nǹkan tá a lè ṣe tọ́ dáa kalẹ̀ tí ó sì tún sara láǹfààní fún wa ọlọ́run adúpẹ́ o ọlọ́run adúpẹ́ o àwa bẹ̀ ọ́ abẹ́rẹ́ ọlọ́run gbogbo iṣẹ́ olóore iṣẹ́ olóore tó lè mú ní dọ́mọ àlìjẹ́ náà ọlọ́run dákun mọ́sà ṣe nírọ̀rùn fún wa ẹ̀rí níjẹta tá a lọ bí bí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ mọ́sálásí ní òsì. Hmm, láàrin bíi bóyá ó bá pé sórí tó one hour ni ìyẹn kò tún pé níta ló ń lò bẹ́ẹ̀ tó bíi one hour jẹ̀mọ́ lẹ́nu pé a kàn dúró nínú ibi tá a fi orí fíìdì tá a fẹ́ tí fẹ́ bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí náà tá a kan ara ń sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ohun tí sì ń ta sí wa lórí nígbà mo kó ọmọ níjẹ̀mọ́ ẹja ṣiṣẹ́ rí o ẹja ṣiṣẹ́ rí o torí oorun yẹn bó ṣe ń wá ẹ pé orí èmi nìkan dàrẹ́tì lòrùn ń wá ni gbogbo ẹsẹ̀ mi gbogbo ẹsẹ̀ mi ló gbóná gbogbo orí ló gbóná èyí wàá mú mi rántí jọ́gbìn àti kìámọ̀ yìí pé ha jẹ̀mọ́ ẹja ṣiṣẹ́ rí o ẹ wo bí òrùn yìí wà sí wa òrùn tó wà lókè lókè ti ń jó wa láyé ẹ wo bí tó wà sí wa hmm? nínú gbìyànjú àwọn ẹlẹ́kọ̀ọ́ ni pé bẹ́ẹ̀ bí sánmọ̀ ẹlẹ́ẹ̀kẹta àbí nǹkan lọ́wọ́ báyìí ẹ̀yìn ló tún kọ sí wa ẹ̀yìn náà ló kọ sí wa eléyìí tá a ti wòye ìsánmọ̀ tí wọ́n lókè lókè tá a tá a díẹ̀ díẹ̀ kurukuru lásán ni. bẹ́ẹ̀ bá rìnrìn sámà ká sí sámà kan lókèrè yẹn yóò rìnrìn ọgọ́rùn-ún márùn-ún ọdún five hundred years lè yóò fi rìn ìrìn sámà ká sí sámà kan. ẹ wá wo ìjọba ìlẹ̀ kíámà àwọn ẹlẹ́kọ̀ọ́ ní kò ní ju déédéé máìlì kan lọ sí wa déédéé máìlì kan ẹ dákun kọ́dà kéèyàn wọ́n fẹsẹ̀ rìn mo rántí fún gbàtà wá kéèké ibì kan bẹ́ẹ̀ tá gbogbo òní táwọn fi rìn kan o tó rìn ìrìn kọ́kọ́ ju bíi thirty minutes náà láti rìn peter tó rìn yárayára kan káfẹsẹ̀ rìn ní o kan ẹ dákun ní thirty minutes pẹ̀lú ìrìn ọgọ́rùn-ún márùn ọdún twenty four kan ọgọ́rùn-ún márùn ọdún káwọ́ súnmọ́ tó tún wá sí wọn fi dì í tó tún kẹ́yìn sí wa tán tó fi nǹkan dí tí sì ń jó wa lábá ni. ọlọ́run tó àbíọ́ dákun iṣẹ́ ẹni ní ojú ọmọ rọrùn fún wa láti ṣe o iná kò tí ì kan iná o oòrùn nìyẹn o bóò ni iná ti wá fẹ́ rí fáwọn ọmọ náà fún àwọn ọmọ náà àníṣe fún àwọn ọmọ náà à ń bẹ lọ́hùn náà nìyẹn kọ́kọ́ lọ́nkọ́ mọ̀ wa lọ́mọ náà o biramati ya arhamu rahimin aya síbẹ̀ wọn ni o ìka ìgbẹ́ kọ́ máa bá anabi kọ́ máa bá aṣọ abáàlẹ̀ kó sì máa bá gbogbo àdúrà bí dáadáa tẹ̀lé anabi tó fi tẹ́gun ẹ̀rì kìá máa olùkọ́ wa ọlọ́run bá a sin wọn lẹ́sìn lóore àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo ọlọ́run sàn bá a ṣe fún gbogbo aná pátá kọ́ lọ́nkọ́ gbàdúrà gbogbo wa o biramati ya arhamu rahimin. hadith tawuka láàárọ̀ yìí òun ni hadith ẹlẹ́ẹ̀kọkàndínní àádọ́rùn láti hadith eighty nine afáwa abu dharr al-ghifari àwọn ni wọ́n gba àdìsí náà wá. ani abi dharr al-ghifari radiyallahu anhu qala qala nabiyyu sallallahu alayhi wa sallam la tahqiranna min al-ma'ruf shay'an walaw an talqa akhaka biwajhin talik aw biwajhin talik akhrajahu muslim báyìí sọ fúnra wa àbúdárì gàfárí nígbàdí sí náà wa wọ́n sọ fún wa pé anabi ìkẹ́ ọlọ́run ọlọ́run kò mọ̀ bá ó sọ fún wa pé má ṣe fojú kéré dáadáa má ṣe fojú kéré nǹkan kan nínú dáadáa ṣe tíyẹn máa ń ṣe gbogbo nípa ti jẹ́ mọ́ iṣẹ́ dáadáa iṣẹ́ olóore má fojú kéré ọ̀kan bẹ́ẹ̀ ẹ̀rí báyìí má fojú kéré ẹ̀ má fọwọ́ yẹpẹrẹ mú un jọ jásí tí wò ní kàkún má kàákún má pàtàkì ẹ̀ ìtumọ̀ ìkàkún yẹn òun ni wípé kéèyàn máa ṣe gbogbo ìgbà pàápàá jùlọ àwọn nǹkan téèyàn máa ń ṣe continuously gbogbo ìgbà kéèyàn máa fi ilẹ̀ láì ṣe ẹni tí ń gbá mọ́sálásí kó máa fi ilẹ̀ láì gbá mọ́ ẹni tí ń pọnmi sí mọ́sálásí kó máa fi ilẹ̀ láì pọnmi sí mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ tí ń gbìyànjú pé àníṣe eléyìí tèmi fẹ́ máa fi wálì jẹ́ ńlá tèmi nìyẹn aṣọ àwọn òbí mi mi ní máa fọ eléyìí ọyọkùnrin lẹ́wọ̀ ilé ẹyọ ọkùnrin lẹ aláṣọ òbí mi mi ní màá fọ n fi ń mu jẹ sọ́dọ̀ Ọlọ́run pé n fi ń ṣiṣẹ́ olóore kan ni. àníṣe ntèmi ntèmi o gbogbo má ti jí lójúmọ́ èyí ní sáláì ka nǹkan kan nínú Kùránì kí lè tó sùn ó kéré jù àkà péjì méjì lójúmọ́ ara ṣe olóore ni àfi kílẹ̀ o tó sú o màá rí aláìní kan ó kéré jù tí màá ná two hundred naira fún kílẹ̀ o tó sú kílẹ̀ o tó sú ó kéré jù àwọn nǹkan báyìí sí olóore ni sí olóore ni sí olóore téèyàn gbọdọ̀ fojú kéré ni ànábì wa níbi tí wàá wù kórí ọ̀ wá ọ̀ ọ̀ ọ̀ wá rí àwọn nǹkan kan míì tó tiẹ̀ lé sínú sí olóore kódà kó ṣe pé ọmọ ìyá rẹ ti ń bọ̀ tó jẹ́ mùsùlùmí ọ̀pàdé ẹ̀ pẹ̀lú ìtújúká ìrẹ́rìn pàdé ẹ̀ nínú àwọn sí olóore ni ó tiẹ̀ wàá rí nǹkan kan báyà kó yẹ pé kó ọkàn rẹ́rìn pàdé ẹ̀ lásán náà ni pé ah ẹ̀ra ìfijọ́ mẹ́ta ẹ̀ra o kò sì kí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà sàlámù alẹ́ faramtìlá ẹ̀ra ìfijọ́ mẹ́ta bóyá ní sẹ́wọ̀ ṣé kò sí yọ èyí tó ń sẹ́wọ̀n àtàbí mí náà nígbà rà abẹ́rẹ́ nǹkan ọba rẹ kí ẹlòmíì kó tó kí gan tó ti fojú pa ó ti fajúro bóyá kọ́ wọ́n bá sọ fún mi pé bóyá oníǹkan tó gbà ni nínú súnà ni ẹ yín ẹ yín kẹjọ rìn síra yín kẹjọ rìn síra yín nínú súnà wá lọ kó padà àwọn Boko Haram tójú wá lè lórí ìdílé inú rẹ́rìn pàdé ara wa fẹ́ kíra wa ni nínú àdìsí yìí bó ṣe kéré mọ̀ yìí náà àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ pọ̀ ń bẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé a rí ìpàtàkì iṣẹ́ olóore bí tí wù kí ó kéré tó pé àì fọwọ́ yẹpẹrẹ mú ìyẹn gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú bákan náà a tún rí kọ́ nínú ìtumọ̀ àdìsí náà yìí pé ká máa jẹ́ kí iṣẹ́ olóore ó nínú iṣẹ́ wa káàmà jẹ́ kíṣe olórí ọ̀pọ̀ nínú ìṣẹ̀wà ká gbìyànjú ẹ̀rí wa àdìsí ọ̀rọ̀ mẹ́lẹ́ náà láti ṣàlàyé fúnra wa ṣáájú hmm? rí iṣẹ́ téèyàn bá ṣe ẹ bá gbèrò kóun fẹ́ ṣe olóore kan tó bá rí ṣe hmm? àníbi ní ládàá mẹ́wàá wọn kọ́ lẹ̀ fún mọ́tò padà dàdí pé sí olóore òun títí ọmọ lọ sí àìmọye torí ìdí káwọn fojú kéré sí olóore kan bákan náà ànábì jẹ́ ká mọ̀ pé nínú súnà òun ni kéèyàn fẹ́ pàdé ọmọ ìyá ẹni tó jẹ́ mùsùlùmí kéèyàn tẹjúlẹ̀ kẹrẹ ní pàdé ara yín níbi eléyìí ìrẹ́ni pàdé eléyìí tá ànábì ń sọ yìí kìí ṣe tàwọn gèfèrí o torí pé gèfèrí ni wọn ò dira wọn sínú ẹ̀rí nǹkan wọn ò dira wọn sínú wọ́n sì ṣe pàtó àwọn kíra àwọn tẹ́lẹ̀ hehehe lórí burúkú wọ́n tó ní sórí rẹ̀ yọ̀rọ̀ mi ọ̀bọ̀ ó ti ro gbogbo eléyìí sínú ẹ̀mí yóò sì máa rẹ́ẹ̀ní pàdé ẹ̀ Islam ọ̀fẹ́ yìí o bó o ti rẹ́ẹ̀ní pàdé ẹ̀ o Islam pẹ́pẹ́ rìn rẹ̀ yẹn láti inú wá ni wípé wo ṣe rí yẹn o láburú kankan sí ìtí Islam fẹ́ kọjá nìyẹn o ló fi jẹ́ sí gbogbo ọ̀nà ẹ̀ gbogbo ọ̀nà Islam fi máa kó wá sákìyèsí gbogbo ọ̀nà tó fi gbin ìwà kan tí ó mú kí ọmọlàkejì rẹ ó kórìíra rẹ ìwọ náà ṣọ́ra fún gbogbo ìwà tó mọ wù tí ó wà nípa ìpọ́nmọ ìyá rẹ tó bá pàdé tẹ abẹ́ kíra yín yóò mọ̀ wá rò kankan lẹ́mìí lẹ́mìí sí ọ ìwọ náà gbìyànjú kó jìnnà sí irúwà bẹ́ẹ̀ kò ní jẹ́ ìkíra ẹni tí mùnáfìkì kò ní jẹ́ ti yíhun torí mùnáfìkì òun ni ẹni tí ó máa fi dúdú sínú tí ó máa tó funfun jáde ẹ̀yìn wọn á rò pé a ó náà ní ní sọ̀rọ̀ yẹn hmm? irú wọn ni afáàkàn fi ṣàpèjúwe yìí pé ní nígbà tó bá rí kìnìún ìdárọ̀ àìtánù yìí bá lẹ́yìn tí bá rí sata falátẹ́dùn náà nà á nà lẹ́yìn sàyẹ́bù tẹ́sí falatazunanna anna lè ṣàyẹ̀wò tẹ́síwù tọ́ba rí tíkìnì wọn bá tọ́ba yẹ yín síta tí ń ni, wọn á rò pé rẹ́ni sí ọ wọn á rò bẹ́ẹ̀ o ọba rọ̀gàn kìnìún ta látàzunanna anna lè ṣàyẹ̀wò wọn rò pé kìnìún rẹ́ni o aburú tó fẹ́ sí òun ni wá ìyẹn wípé tọ́ba rẹ́ni kan nínú àwọn èèyàn kéèyàn bú tọ́ba rẹ́ni ẹ̀rín tiẹ̀ ń ó ti rá burú kan tó fẹ́ sẹ́nu àbíkọ́ ẹ pé nǹkan kan bàjẹ́ ibi tẹ́lẹ̀ mi ti nìyẹn àwọn ìwà ìwà burúkú bí nǹkan bá bàjẹ́ ìgbà wọn lẹ́rìí jọ́wọ́ rẹ̀ <laughs> ah, ọlọ́run ẹ̀rín ọlọ́run lòun máa rí òun erẹ́rìn kó rí dùnú lára ọmọ ìyá rẹ̀ ìwà àwọn eléyà burú ni èyí tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀ tádìsì yìí ń tọ́ka sí òun pé ká fẹ́ pàdé ọmọ ìyá wa ká tújú ká síra wa ká rẹ́rìn músẹ́ ẹ̀rín wa tó ní ẹ̀rín ọ̀mìyẹ ká rìn músẹ́ hmm, síra wa eléyìí yóò mọ túmọ̀ ìgbìn ìkíni òfin ìgbìn ìfẹ́ ìlékún ìfẹ́ sí rẹ̀ ni abẹ́rẹ́ bàtà alá nínú àánú ẹ̀ gbogbo àwọn ẹ̀kọ́ Islam wọ̀nyí kọ́lọ́n kó jẹ́ kí lílo rẹ̀ ọ̀rọ̀rùn fún wa kó sì so èso rẹ̀ fún wa láyé ń bí àtijọ́ gbẹ̀ngà ìkìyàmà wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim